adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́ ọlọ́run tí ó fi wá ṣèpò ń dáadáa tí a tún lè ní àsìkò yìí kí ọlọ́run dákun fún wa ọlá ti tóbi rẹ̀ ọlọ́run rẹ̀ à ń bá ọ̀rọ̀ lọ lórí gbólú ọlọ́run lè kí ọlá fún ìpé iyyaka na'budu wa iyyaka nasta'in ọlọ́ọ̀bá nìkan ṣoṣo láàmà sí ó nìkan ṣoṣo láti máa wá ìrànlọ́wọ́ ẹ̀ a ń sọ̀rọ̀ tó pọ̀ lórí ìbáadà ọkàn iṣẹ́ tá máa fi ọkàn ṣe a sì bá dórí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún tá taa pè ní al-muraqaba ìmọ̀ sọ ọlọ́run ìmọ̀ sọ ọlọ́run fún ọlọ́run sọ ìtàǹsẹ̀ fún ọlọ́run ọba kásìgbà pé ọlọ́run ọba àlèkẹ́ọ́lá ó ń rí wa náà láti sọ̀rọ̀ a gbọ́dọ̀ juwọ́lẹ̀ fún òfin ọlọ́run ká sì oríṣi ọ̀nà tí àwọn èèyàn fi lè ṣe àtakò sí òfin tọlọ́run òun náà ni tí a mẹ́nubà lánàá àwọn tí wọ́n takò tọlọ́run pẹ̀lú pé kí wọ́n takò níjẹta àwọn tí wọ́n takò tọlọ́run pẹ̀lú kí wọ́n takò kọ rẹ̀ àbí tí ń túmọ̀ sí àbí àwọn ìròyìn rẹ̀ àwọn tí wọ́n takò tọlọ́run pẹ̀lú pé wọ́n takò níbi tí wọ́n fi ń ṣe ìjọba lé àwọn èèyàn lórí àbáwọn tí wọ́n takò tọlọ́run bíi àkọ́ ìṣẹ̀ríyà tí wọ́n ní kò rí bẹ́ẹ̀ tí wọ́n máa lo ìfẹ́ inú àbáwọn tí ń takò tọ́lọ́run níbi kí wọ́n máa takò kádàrà ọlọ́run tó ti pèrè nù tí ò sì gbọ́dọ̀ mọ́sẹ̀lẹ̀ bí ọlọ́run bá àlekẹ́ ọlá bó sì fẹ́ kọ́sẹ̀lẹ̀ lẹ́yìn ìgbà náà la mẹ́nubà inú agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún tá a sọ èmi mọ̀ sọ síwájú yẹn tẹ́lẹ̀kẹ́rìnlá tẹ́lẹ̀ tẹ́ pé ẹ̀dókúta mẹ́nubà ó náà ní mímọ pán ìwọ ọlọ́run ọba lé tá ń pè ní fòròmọ́tòlá a sì mọ́ ẹ̀rí wá lórí ẹ̀ tọ́lọ̀bà àlekẹ́lá ń sọ fún anúsọ́tẹ̀lẹ̀ hajj ayà pé wà máa ń yọ àbímú fòròmọ́tòlá àwọn nǹkan ẹ̀tọ́ ọlọ́run àwọn nǹkan tí ọlọ́run ọba àlekẹ́ látò náà pálí lọ́dọ̀ rẹ̀ ọlọ́mọ lóore fúnru ẹni bẹ́ẹ̀ ń gbà tó bá mọ̀ dé ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run sì tó ń sọ fún anu suratul hajj bákan náà ọlọ́ni bọ́rọ̀ ṣe rí ẹ ẹ̀yọ́wù tí bá ń sẹ fún àwọn àmì ẹ̀sìn ọlọ́run fàílà àmì ìtẹ̀kọ̀ àlùkúrú bẹ́ dájúdájú ọ wà nínú àmì wípé ọkàn ọmbẹ̀rù ọlọ́run nínú ẹ̀ náà ni ẹ̀tọ́ ìtọ́ba ní ká ṣe ká ṣe ẹ̀tọ́ tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn bá ní ká ṣe fún tí ọlọ́run bá ní ká ṣe fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn àbí ẹ̀dá mi tí èfún séèyàn ara pé à ń pán ìwọ ọlọ́run lé iná ní ká máa ṣe nǹkan báwọn nǹkan torí pé àmì ẹ̀sìn ọlọ́run ibi tó wà nìyẹn ara ẹ̀ náà ní ká fẹ́ ṣe nǹkan bí àlámọ̀rí ilé ayé ká kọ́ béèrè pé kí ni òfin ọlọ́run lórí nǹkan ìka tó ṣe é ara fáǹtì ọ̀wọ̀ fún ọlọ́run bó ṣe tọ́ ká sọ̀wọ̀ fún mi ṣùgbọ́n tí ọba máa ti àwọn nǹkan yẹn yẹn kò sọ̀wọ̀ fọlọ́run bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn tá ara ní ìtọ́lọ́run lára wọn àní a máa sì wọ́n àní a gbé wọn kọjá la o ṣùgbọ́n àpẹẹlẹ tá a bá ti fún wọn àpẹẹlẹ bá ń ṣe àtàǹfà e, ń sàpẹẹlẹ fún àmì ẹ̀sìn ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ náà sì ni àwọn àsìkò tọ́lọ́ ń pọ́nlé lọ́dọ̀ rẹ̀ tó ní ká ṣe àwọn ìbáàdà kan lásìkò tá lókùn gbàtà bá ti ń ṣe à ń sàpẹ̀lẹ́ fi ìwọ ọlọ́run náà nìyẹn bẹ́ẹ̀ náà ni àwọn àyè tọ́lọ̀ ti rí ká ṣe ìbáàdà tàbá wá tún wá lọ ṣe ìbáàdà láàyè míì tí èsì ń tọ́lọ̀ ọba àlekẹ́ ọlátọ́ sọ fún wọn kọ́ra àbí àbí à ń yẹ̀yẹ ara wa nù à ń yẹ̀yẹ ẹ̀sìn ọlọ́run nígbà tí ẹ̀ bá fi mọ́kà mẹ́bínà lẹ̀ láti lọ sí tọ́jà ẹlẹ́ẹ̀kẹta mọ́sálásí kẹta táwọn ìṣọ̀ sálàm tó dá àkọ́ ládàá bẹ́ pọ̀ ló ń gba lọ ń gba káwọ́là kan lọ ìgbà tó ń ẹ̀sìn ọlọ́ọ̀ni gbogbo àwọn nǹkan wọ̀nyí ìwọ àgbọ̀dọ̀ jẹ́ ọ́rá rí rárá rárá bẹ́ẹ̀ náà ni hajj kásìn ọlọ́run láwọn àyè tọ́lọ́run fẹ́ kásìn ọlọ́run bẹ́ẹ̀ káàkì mọ́ kọjá láàrẹ o torí àwọn èèyàn míì ọ̀rọ̀ wọn ò yé wọn sí wọ́n bá tún lọ mọ́ fọ́ wọn òkúta kan lá tí èsè kàábà tọ́lọ̀ ní ká sọ ọ̀kan ajáde látúwádìí ọlọ́ọ̀ ní káàkì kan kà ìṣẹ̀rí àní káàkì kan kà kàn káàkì kan ẹnu àbí bẹ́ẹ̀ kọ́ káàkì àwọn wa fún ọlá tó bá rọrùn tí ọba rọrùn káàkì kà kàn káàkì kẹnu tí ọba tó rọrùn ká lọ́wọ́ sí lọ́ọ̀kan bísí

ibi tó ti wáyé kábẹ̀rẹ̀ lónìí náà ni darajatu manzilati ta'zimi hurmatillahi azza wa jalla ìpele ìpele inú ìbọ̀wọ̀ fún àwọn nǹkan ẹ̀sìn àwọn nǹkan tọ́nà ọba àlejọ́lá tó bọ̀wọ̀ fún ihọ́ ọlọ́run ìpele ìpele ní alákọ̀ọ́kọ́ ń onáà ni ta'zimul amri wan nahyi mu'tatidan Allah ahlun an yu'bad wa tu'azzamu hurumatuhu kama ti apele fun ate Olorun to ba so pe ka si nkan abi n to ba so pe ka ma se nkan ka ma ti owo fun en to ka se ka se ka ba lagbara re ka biyan baba se lagbara won en to ni a ka ko nbe tá bá ti ẹ̀jì sọ́fìn rẹ̀ káyì tó àforíjì lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn tí ọmọ ní lẹ́mìí pé ọlọ́run bá lè kí ọlá fún ọ ìwọ ọmọ kòròjé ní tó ń ṣe fún àti àpọ́nlé àti lọ ṣe nǹkan kọ́ lọ sí àmọ́ ọ̀wọ̀ táà mọ́ ṣe fún ọ ìdáhùn wá ṣe fún wa ń ó kéré tí ń tọ́nà ọba àlejò ọlá ti ń ṣe fún wa ní gbogbo ìṣẹ́jú kọ̀ọ̀kan ṣe dídá tó dá wa ni àbí pípèsè gbogbo ń tá a ní bùkátà sí lójoojúmọ́ ẹn tí ó mọ̀ ọ̀bà ń ṣe rárá tí wọ́n bá dé mọ́ lóòkè nígbà tẹ́ bá fi gbé jáde láàrin ìṣẹ̀tàn sí méjì ọlọ́run lọ́mọ ya bí ara rẹ̀ ó kù sí èèyàn mélòó ló dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí ọ̀run fi hàn títí ń ṣe nǹkan kan bí awọ rẹ̀ bí ara rẹ̀ lójoojúmọ́ tí ọmọ àwọn àǹfààní míì rẹpẹtẹ oúnjẹ tá à ń fi sá tẹ́gbẹ́dà bá pípì pírísáàpù ẹ̀ à ní rí lò aṣọ tá à ń fi sá tẹ́gbẹ́dà bá rí fi sá wàhálà dé aṣọ tútù ń dálùkọ́ ọmọ gbé wọ́nu lóríṣiríṣi adé ọlọ́ọ̀ba áhàlú ayé ọlẹ́tọ̀ ká máa sìn wà áhálú àǹtọ́rọ́dọ́mù máa tù nǹkan tó bá jẹ́ nǹkan ìwọ̀ ọ̀wọ̀ lọ́dọ̀ ọlọ́run nǹkan ọ̀wọ̀ lọ́dọ̀ ọlọ́run ká máa tàpẹ́lẹ̀ nǹkan ọ̀hún ọlọ́run bá lẹ́tọ̀ sí ìbádà ọlẹ́tọ̀ sí ọlẹ́tọ̀ gbígbé tó wà lórí dáadáa bọ́lọ̀ ń ṣe dá yẹ ọmọ pé ọlọ́ọ̀bà àlìkẹ́ọlá lọba tí yẹn máa ń sìn apákanú àwọn èèyàn lábẹ́ eléyìí àwọn wá sàtọ̀dùn kí làsọdùn wọn àsọdùn wọn náà ni wípé yẹ́dìbò tààzímù amúrìláì wà la khawfan min al-uquba wà látọ́là bá ń lé ní mọ̀túbà àwọn ìsọ̀ yí pé ó yẹ ká máa tàpẹ́lé fún àti ọlọ́run àti ìtọ́lọ́ ń bá pọ̀ fún wa ṣùgbọ́gẹ̀ẹ́sẹ̀ ilé kẹ bẹ̀rù ya ọlọ́run o àbí máa ràn kan ẹ̀sùn ọlọ́run ẹ máa tèyẹ́ nítorí fọ́lọ́run lẹ́tọ̀ọ́ sí i

àwọn tí a máa sọrú eléyìí ọmọbẹ nínú àwọn onísúfí àwọn alátejù nínú àwọn súfí nínú àwọn tó ní pé wọ́n láwọn ráyé sá ìráyé sá wọ́n tó ti wá kọjá là gbogbo nǹkan pátápátá kò sí kọjá là mẹ́ ó dà bí ẹ̀bá lóhun ṣe súnà tọba tó kọjá là lórí súnà yóò dùn wọn gbẹ̀dẹ̀ yọ̀dà láti bí ṣe dé pé kéyìn ojú lẹ́nu alátọ́lọ́hùn torí pé ìkọjá àlà lórí súnà náà ni pé tí èsì ṣe súnà yóò tó àtúkò súnà nígbà tó gbọ́ pé àníbi ọ̀sọ́lá lọ́wọ́ àlè tó bá bẹ̀rẹ̀ pọ̀pá káàkiri oní súnà náà lòún ṣe tẹ̀ pé àtẹjùnú nígbà tí kó fi mọ̀ pé gbóńtọ́ bá rí inú tíra iná ẹ̀ ní ìlànà ní gbogbo oníbùkátà ti kọ́ pa olóògbọ̀ pa wá ní tiẹ̀ ìwọ ọ̀dọ́ tọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ilé ayé tẹ́sí òdùnọ́ sápá òdùnọ́ sáárẹ̀ ọ̀rọ̀ tó tún wá mú pọ̀ pa sí. sọ láti sọ pé gbogbo nǹkan ọgbọ́dọ̀ láti dùnú àtẹ́jú ó túnmọ̀ pé èèyàn ti kọjá fáwọ̀ èèyàn ti di ẹtí kọ̀ gbàgbọ́ yé àwọn èèyàn tí wọ́n sọ ilé ìgẹ́gbẹ́ tá a sọ àwọn yẹn wọ́n máa ń pè àwọn àwọn ní áhàlù áhàlù áhàlù àpá àwọn làwọn pápá gbogbo nǹkan wọ́n láwọn ń sin lọ́wọ́ àwọn tí ń sin ń sin wípé ọlẹ́tọ̀ síjọsìn kìí ṣe púpọ̀ yá nítorí àlùjánnà kan àríkẹ́ àlùjánnà kan kìí yìí ṣe torí pé bóyá torí kọ́mọ̀ àbíyà kan jẹ àwọn àwọn E sọ fún wọn wípé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ sọkúsọ ni kásin lọ́run ń tòótọ́ torí pé lẹ́tọ̀ọ́ ọlọ́run náà ló tún wá sí ìṣe ìjọsìn fún pẹ̀lú dáadáa Ìfẹ́ ààrì dáadáa látara rẹ̀ òun ó fi àjẹ́nà dín kí òun ó sì dáàbòbò wá kúrò níbi iná ó ní àwọn èèyàn lórí eléyìí wọ́n pín sọ́nà mẹ́rin lórí ọ̀rọ̀ yìí tí a sin lọ́run nítorí pé Ọlọ́run lẹ́tọ̀ọ́ sí ìjọsìn ni àbí iná wíwọ̀ àti ká kan àjẹ́mìnà láàbì sin lọ́run aláwọn èèyàn pín sọ́nà mẹ́rin lórí ẹ̀ àwọn èèyàn àkọ́kọ́ àwọn òsì torí ẹ̀tàn kankan sí lọ́hùn irú àwọn yẹn àwọn ọ̀tá ọlọ́run gidigbe ni àwọn òkè ọlọ́run kankan sí èmi ìnú wọn ọtí ẹni gbàgbọ́ nú ọlọ́run èmi ìnú gbàgbọ́ nú ọlọ́run ṣùgbọ́n ó ti kọtí ikú sí ọ̀rọ̀ ọlọ́run ó lè máa já mùsùlùmí mùsùlùmí tí ó tí ó tí islam rẹ̀ ò nítumọ̀ ó ti fẹ́ ẹ̀rọ ó ti ó ti fi islam sẹ́yìn pátápátá kò tí ẹ̀ yá sí. àwọn yẹn lọ́wọ́ bá ní kí ọlá ń sọ̀rọ̀ wọn ní Suratul Isra àyà 18 tọ́lọ́n fi a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim man kana yuridu al-'ajilata 'ajjalna lahu fiha ma nasha'u liman nurid thumma ja'alna lahu jahannama يصلاها مذموما مدحورا ọlọ́run ni máa ń ká ánà ìdọ̀lá àájì láta ẹn ti pé nǹkan kànjú ní ń fẹ́ kí ni nǹkan kanjú tẹ̀lé ilé ayé yìí ìkànjú ni kálukú ní ń fẹ́ kí ọdún sí ẹ̀ kálukú ní ọjà ó mú nílé ayé yìí kó sì pọ̀ kó sì yà àdùnmọ̀ tí lájọ́ àìgbé ẹbá àbá ẹbá abẹ́lọ́ olùdọ́lọ́ nọ fi mú àwọn ọjọ́ pẹ́ o ó tètè bá ti kíákíá o ọlọ́ni máa ń ká náà yúrí dòlà ájí látà ti pé ilé ayé nìkan ló gbé wájú ẹ̀ tí ọmọ nǹkan mí mọ́júlé ayé yìí lọ láwùú fi àmà náṣà ọlọ́run á tètè fún ní èyí tó nínú àwọn èèyàn tí a béèrè fún áàpù sílẹ̀tì nù wọn ni àjálínà láhùfí àmà ànájà kéèké gbogbo ẹni tí ń tọrọ lé ayé lọ́lọ́run fún láyé ọlọ́run sílẹ̀tì láàrin wọn gbogbo tí wọ́n ń fẹ́ lé ayé òun kìí tí wọ́n á di gbogbo tí ń fẹ́ láti fún nínú ẹ̀ náà áàpù tọ́ọ̀rọ̀ ayé ẹlòmíì náà tọrọ ọrùn tó náà tí ìrọrùn àbí bọ́ ọba ti rí nínú tọlọ́run ẹlòmíì náà tọrọ ayé yóò rí nínú tayéhùn ọlọ́ni máa ń ká àmì ìrí ìdúlà látà ẹ bá ti pé gbogbo èrò rẹ̀ ha ma èyí tó bá gbọ́ ọlọ́run á tètè fún ilé ayé yìí límà ń núrí dẹ́ fẹ́ẹ̀ tó bá wù ánà gbogbo àwọn tí ń tọrọ ètò gbogbo wọn àìmọye èèyàn jẹ́ ọmọ agbógbó òdi president ní nàìjíríà ẹni tó bá wọ lọ́hùn ó ti tà ó sì ṣe é fún un. ثم جعلنا له جهنم nígbà tó bá wá tọrọ ayé táwọn àwà ajẹ́kọ̀wọ́nú náà jahannama yẹ̀sùláhá yóò jóná ń bẹ̀ mọ̀dẹ̀fòrọ̀ lẹ́ni yẹpẹrẹ lẹ́ni tá sí àánú ọlọ́run ní ibi rí ìyàtí ọjẹ́ sẹ́bẹ̀ ni bá ti pé ilé ayé ló gbéwájú kó gbéwájú ìgbà mélòó àwọn rí ti kọjá ọ̀hún ti ń jẹ́ tí wọ́n ń tí ọlọ́mọ jẹ tiẹ̀ tí túmọ̀ sí pé ẹ bá ń lélé ayé tí ọ̀ka tọ́lọ́run sí kọ̀ọ̀rán kankan lọ́dọ̀ ọlọ́run kọ̀rẹ́dí àti sinlọ́run kọ́ máa fèsò àwọn bàbá wọn ní ọbẹ̀ ẹrù rẹ ní ọbẹ̀ ẹrù rẹ ní gbòde olè òní gbé ọbẹ̀ ẹrù rẹ ní gbòde olè òní gbé olè òní gbé ọbẹ̀ ẹrù rẹ lálìkìyàmọ̀ ọ́sàyé ọ́sàyé ó sì dú níyàn nínú wákà àwọn ọ̀rọ̀ àjọ ọ́sàyé ọ́sàyé ó sì dú níyàn bí lọ bá sáyé mo ṣe dárò rẹ̀ ò fàyè ló ṣe ẹni mo ṣe ìdárò rẹ̀ wọ́n tó gbílé ayé wájú òsìlé ayé òsìlé ayé òjì gọ́dà wo ó ṣe dú níyàn yìí ọlọ́run lè fún ọtí sọ́wọ́ á ṣe pọ̀ mọ́rùn ni ìkan ló mú àwọn ìran kejì òun náà ni man yuridu minallahi wala yuridu Allah ọlọ́lọ́run sìn ṣùgbọ́n fẹ́ jẹ́ fàtọ́lọ́run ọmọ ẹgbọ́n lọ́wọ́ ti dáadáa fún ṣùgbọ́n kọ́ ara ẹ̀kọ́ jókòó kó nǹkan o kò ní kírun kò ní gbáwẹ̀ kò ní yọ sàkà àwọn àfáà ní ọmọ pèkúlà léra wọn ni àtàfáà mùsùlùmí àtàfáà ṣọ́ọ̀ṣì wọ́n sàmọ́ wá dálẹ̀ kílẹ̀ ayé ọ̀sá ti dùn fún ọ̀sá ti rọ́wọ́ òṣèlú mú máa tí ń so àwọn yẹn àdínkù ń bẹ lọ́dọ̀ ọtí hàn ìṣesí wọn náà ni ìṣesí aláìmọ̀kànbí rọ́bì ẹgbẹ́ ọmọ pé ọ wà ignorance ṣùgbọ́n ignorance pa ọlọ́ ọmọlọ́ kíkà ń gbọ́ pé àlìjẹ́ náà kan ń bẹ iná kan ń bẹ kódà yóò tún fún ẹlú gbogbo ẹ̀rọ àǹtàjọ́ à ọlọ́run kó fi mí sínú àìjàn náà ọkọjọ́ ọ̀nà fún rẹ̀ ti fi ń wí o ọkọjọ́ àgbògbòǹgbò rẹ̀ ti fi ń sọ kéèjé láti inú kéèjé tẹ́ rẹ̀ ní ń ṣe irú àwọn èèyàn bẹ́yẹn kò sí nǹkan kan tó wà lọ́kàn rẹ̀ ju kórí àlámọ̀dìkílé ayé náà lọ àwọn àtàwà alákọ̀ọ́kọ́ ìjẹta náà ni wọ́n kò sí yàtọ̀ ìran kẹta an yurida Allah wala yuridu minhu òun fẹ́ kó wọ́n mọ́ sí lọ́hun ṣùgbọ́n olóhùn fẹ́ nǹkan lọ́dọ̀ ọlọ́run àwọn tàà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kèye báwọn ọ̀ràn kan àlìjẹ́ náà kan lọ́dẹ̀ àwọn báwọn bẹ́rù náà rẹ̀ nítorí pé lọ lẹ́tọ̀ sí ìjọsìn lásán ni ìsọkúsọ làwọn àyùn náà ń sọ wọn ò sí lórí déédéé rárá ìdí ń sọ ọgbìn kò ṣeé ṣe ọlọ́run ọba làákẹ́ ìmú ọba àdámọ́ mu ọba ìṣẹ́jú ìṣẹ́ ẹgbẹ́ náà mú sí òye sáàjọ́ àyè ìyọ́n mọ́sáàjẹ́ wọn tọrọ nǹkan lọ́dọọdọ ìbára ìbádà náà òtún bá tẹ̀lé ọlọ́run rẹpẹtẹ ayàkùrá rẹpẹtẹ àdíjì rẹpẹtẹ lórí ẹ̀ àwọn ẹlẹ́ẹ̀kẹrin ìlàgbọ́wà pèsè fún gbogbo wọn òun náà ni ń yùrí wọ́n yùrí ìdù tàwàbà ẹni tó ń fẹ́ ọlọ́run ọ̀ràn kan ọlọ́run ó ń gbèrò ọlọ́run ó ń setọ́ ọlọ́run ń ẹni tó wà lórí déédéé nìyẹn ìṣesí àwọn yẹn ìṣesí àwọn ànábì ọlọ́run àtàwọn òjíṣẹ́ àtàwọn ẹni òdodo lójú ọ̀nà tọlọ́run àwọn tí wọ́n fi sójú ogun ẹ̀sìn ìdí akúlé lórí náà ni pé àwọn fẹ́ tọlọ́run àwọn sì fẹ́ kí ni ẹ̀sìn tọlọ́run tí òfin bá kú sójú ọ̀nà tọlọ́run wọn níbi ìbáàdà wọn níbi àdúrà wọn níbi ẹ̀yìn tọ́lọ̀ gangan náà tó máa ń fún wọn ibi àwọn èèyàn ẹni èmi làwọn yìí wọ́n ń sìn wọ́n ti ń bẹ̀rù ìjà ìmí ọlọ́run wọ́n ní àwọn tó sọ pé àwọn ń sin ọlọ́run láìsí pé kankan wọ́n ní òmùgọ̀ ni wọ́n àgọ̀ ní bá wọn kí àgọ̀ náà nínú ẹ̀ nínú ẹ̀rí lórí wípé ká máa ṣe lọ́hùn lẹ́yìn tí ń ran kan lẹ́yìn tó ṣe wípé ọgbà ìpí ọlọ́run lọ́lẹ́tọ̀ọ́ síjọsìn kó sì máa ran kan oore tọ́lọ́run fẹ́ ṣe lórí ìjọsìn fóun kó sì máa bẹ̀rù yá ọlọ́run pẹ̀lú ìjọsìn. aláàkọ́kọ́ lọ Suratul Ahzab ayà 29 ọlọ́run dojú ọ̀rọ̀ kọ àwọn ìyàwó ànábì wa sallallahu alaihi wasallam àwọn tí wọ́n gba ẹ̀kọ́ lọ́bẹ̀ tó dáàbì tí máa ń kọ́ ni ní àlànábì sallallahu alaihi wasallam wọ́n ti jẹ́ inú àwọn tó lóore jù inú والدار الآخرة فإن الله عد للمحسنات منكن أجرا عظيما ọlọ́run lẹ́ni ìyàwó òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tó bá yẹ pé ọlọ́run lẹ́ ń fẹ́ lọ́wà ní ìrádá yín wa rasulahu àtójíṣẹ́ ọlọ́run wad dara al akhirah àti ilé ìkànnì náà lálìjẹ́ náà fàínà láà àdálílì mọ́sínà tìmí kúnnà ajọ́rọ̀ ní àbíyímá ọlọ́run ti palétẹ̀ ilẹ̀ fún ẹ̀yin ìyàwó yìí ẹ ń bá ń ṣe dáadáa nù yín ẹ̀san ńlá tọ́gbọ̀ngbọ̀n ọlọ́run ti palétẹ̀ ilẹ̀ fún kátólọ́wọ́ bá àlejò ọlá ọ̀n sọ nígbà tó sọ àwọn tó yẹ pé wọn ò fẹ́ tọ́lọ́run mo ti ẹ̀rú kan tọ́lọ́ ilé ayé nìkan ní ẹ pé ìyẹn dì ń fẹ́ kí alọ́lọ́run náà sọ ẹni tí ń ṣiṣẹ́ tọ́ ti áhírọ̀ ti kàn ọlọ́ni wà mọ́ ní arọ́ dalẹ̀ áhírọ̀ta wọ́ta àlàá sáyà wà wà mu'minun fáwùláìka kàánà sáyò mọ̀ṣúrọ̀ ẹ̀yìn yóò tọ́wá ikú ìrádà tiẹ̀ èrò tiẹ̀ alẹ́ áhírọ̀ta alhayata lahakira ìsẹ̀mí nǹkan yìí ló mú lẹ́mí ìsẹ̀mí tí ò ṣe é dọ́gbọ́n sí ìsẹ̀mí tí ò ṣe é pé jẹ́ ń padà ẹ̀yìn kí ń lọ tún ṣe kí ń lọ tún bì ìlú ń ti á pèsè àbú wáṣà áláha àṣàyáha tó sì jẹ́ pé iṣẹ́ rẹ̀ náà ní ń ṣe kìí ṣe iṣẹ́ ẹnu ní ń ṣe kìí ṣe bídà ló gbé kalẹ̀ ní ń ṣe

àti àlìjẹ́nà ìkẹ́ tọ́lọ́ ọba àlejò ọlá tí ó sọ fún wọn bàtà wáyé láti àmọ́. àwọn náà sì ní fowó ra ti hàn ẹgbẹ́ ìpínlẹ̀ ayé ló gbé lójú ìbínú ọlọ́run àti ìyà tí ń retí rẹ̀ lálìkì àmọ̀ nínú náà kódà áyà míì tún sojú abẹ́ǹkò ju gbogbo méjèèjì àtúkà sókè náà náà láyà tó wà ní Suratu Ala ayà 152 tọ́lọ̀ fi ń sọ̀rọ̀ nípa àwọn sàábí ànábí sallallahu alaihi kí a lọ jagun ogun èwo ogun Uhud níbẹ̀rẹ̀ ogun àníṣàtọ́lá sọ pé orí òkè tẹ́lẹ̀ ọfà tí ń wá láti òkè acceleration rẹ̀ ẹ̀yẹn ní science acceleration rẹ̀ ọwọ́ pé òkè ní ó tún ti ń bọ̀ yóò tún hard more èyí tí bá ń bọ̀ láti ìsàlẹ̀ tí ń lọ sókè law of gravity àmìlẹ́gbẹ̀rẹ̀ cause of gravity yóò jẹ́ affect yẹ kò ṣùgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n ìpakúparun ọfà báyìí fi tó táàbá ti ju ọtẹ báyìí onídókè ní òbí bọ́ọ̀lẹ̀ ní òbí ní ogun bá yíwọ́ bá wọn kèfè yìí wọ́n bá rí pé ha ah, wọ́n pa àwọn sábà yìí Khalid bin Walid kèé sí ìgbà ìsìlámù gbà ní ọgbọ́n bí ọgbọ́n pa ogun ó ti kùn sáwọn yòókù fún ẹjẹ́ àti jẹun pé ogun ti fọ́ àti họ́ lọ ní ọ̀sẹ̀ sánú àwọn mùsùlùmí bá rí pé àwọn tí ń wà àwọn káàkiri kí wọ́n tán àwọn kan bá ń sa nǹkan tó jábọ́ lára wọn jẹ́n pé nígbàtí nǹkan bá lè pọ̀ lèyàn nígbàtí nǹkan bá lè lèyàn rántí pé jẹ́n fi nǹkan ápò jẹ́n gbé nǹkan lọ́wọ́ jẹ́n gbé náírà jẹ́ gbé nígbàtí nǹkan bá lè gbẹ̀rẹ̀ yàn kàn dánù bí àwọn tí wọ́n wà lókè jẹ́n sì hálìrú wà lídìí ó ti lọ lídìí àwọn ọmọ ogun ó ti lọ lídìí wọn gba òkè òkè òdù tóbi gan gùn ṣùgbọ́n ìtọ́jẹ́ kéńkélé tí ò tó òdù ànẹ́sọ̀tà ni wọ́n dúró tì hálìrú wà lídìí lọ lídìí wọn gba ẹ̀yìn ó ti ń sọ wọn ní ẹsẹ̀ ń gba bí ẹsẹ̀ ń pọ̀ nǹkan ogun èèyàn díẹ̀ tó kú lókè báyìí straight ọ̀nà òkè oní ní àti yọ lẹ́gbẹ̀ẹ́ kejì straight ọ̀nà òkè oní ọ̀nà òkè ọ̀nà ọ̀pá ọ̀tọ̀ àbẹ̀ lókun ṣe tó yíwọ́ náà ibẹ̀ ni ìkan ní eyín ànábì wa sallallahu alaihi wasallam ló ti yọ sallallahu alaihi wasallam ọlọ́run wá ń sọ̀rọ̀ nípa àwọn sàábí ànábì wa sallallahu alaihi wasallam nínú ala imran 152 pé minkum man yuridu dúníyá wà minkum man yuridu l-akhirah ọmọbẹ̀ nù yín ẹn tó ti pé ilé ayé lọ́wà lẹ́mìí rẹ̀ ńgbà tí ń jagun lọ ńlọ́fà nǹkan ogun wà mí nǹkan mọ̀ ń yorí ìdòlẹ̀ àkìrọ̀ ọ̀bẹ̀ ẹnu ètò ìgbé àdìkìyà mọ̀ ni kò sí tọ́ka pẹ̀lú ọrọ̀ ogun owó yẹn á fi bí ya bùkátà lásán ni mùsùlùmí kan wo pé á ah, owó rè lọ́pọ̀ yìí rárá o bó ọ̀pọ̀ tó sí àbí haram sọ́lẹ́tọ̀ sí tèmi àbí tèmi táà bá tí ìrírú àwọn èèyàn bá mú òṣèlú èèyàn mọ̀ fi gbàlú bó ṣe wà láti gbogbo àgbáyé nù ẹ bá mọ ọlọ́run ní ọmọ ìgbé bówó ìsìnlẹ̀ pọ́pọ̀ tó yóò ṣe kíni tẹ́tẹ̀ mi àti tẹ́tẹ̀ kọ́kọ́ kẹ́ tẹ́tẹ̀ mi onímù nǹkan kan bẹ́ẹ̀ àwọn tí wọ́n ní ìwọ rẹ̀ wọ́n lọ mọ́ ọmú fún wọ́n lọ mọ́ ọmú fún wọ́n lọ mọ́ ọmú fún níta wá lọ ní pé ọlọ́run pín àwọn sàábì yẹn sí méjì tí ò sí kẹta ọ́n bẹ́ nù yí tọ́rẹ́ pé torí ọrọ̀ ogun ló fi jẹ́ fóògùn ọpọ́ ọmọ yí lórí ọ́n bẹ́ nù yí tọ́rẹ́ pé kùn òtí ẹ̀wọ́rí pẹ̀lú ọrọ̀ ogun ó dàkù dé bẹ́ẹ̀ káàkiri sàtàrà òkéde páwọn ti wíìn ilẹ̀ òun retí a jẹ́ yí pé ẹn tí ń fẹ́ ákírọ̀ òun náà ni àwọn múmi ní òdodo ọlọ́run kó sàwọn dípò gbogbo wọn àti báwa náà àwọn sàbí àníbi ọ̀sọ́lọ́lọ́ àdìsọ́ nígbà ọlọ́run ti fún wọn sí méjì tí ò sí kẹta wọn ó túmọ̀ sí pé èèyàn máa jagun tó jọ ọ̀nà ọ̀tọ̀ ọlọ́run nítorí àyàtúlẹ̀ àákẹ́rọ̀ ìkan ìtẹ́ ọ̀dọ̀ sí inú ọlọ́run tó sọ ń pa àwọn ẹni nínú àwọn rẹ̀ àwọn èèyàn tó yẹ pé àwọn káàkiri ní ẹ̀ ń àwọn kan sìn màláíkà àwọn kan sìn Ìsá ọmọ Mọ́ríyàm àwọn kan sìn àwọn ànábì ọlọ́run míì àtàwọn ẹni ọlọ́run míì tí wọ́n gbẹ́ wọn léèrè lẹ́yìn Nuhu alayhi salatu wa salam ọlọ́ni ọláìkà lẹ́bí iná yẹ̀dùrún ní Suratul Isra àyà 57 ọláìkà lẹ́bí iná yẹ̀dùrún yẹ̀bùtàgún ní ilá rọ̀bì himul wasilata ayyuhum aqrab ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محظورا الله ọlọ́run ní àwọn èèyàn táwọn èèyàn ń pè lẹ́yìn ọlọ́run tí wọ́n sì jẹ́ ní rí àwọn gangan fún ara wọn yẹ́bùtẹ̀kú náà ìlà ọ̀bí olúwa sí ìlà àwọn gan wá àtẹ̀gún lọ́sọ́dọ̀ ọlọ́run ayyuhum makarab èwo ni ó lè súnmọ́ náà jù gbogbo wọn wáyẹ̀rí jó náà rahmatahu wọ́n ti àgbé ńlé àánú ọlọ́run páwọn òde àwọn bá àánú ọlọ́run pàdé wáyà káàfù náà àdáàbà wọ́n ti lọ́run wọ́n sì ń bẹ̀rù ìyá ọlọ́run ti jẹ́ tọ́wà ló ti pegedé nínú tàwíìdù ọmọ àti lọ́run láì ìyá rẹ̀ irú lọ́run iná kàkà àná máa ìyá ọlọ́run ọba rẹ̀ ó ti ṣe lé ìwọ̀ fáwọn ẹni rẹ̀ kò ní fi jẹ àwọn ẹni rẹ̀ ọlọ́run tó ń sọ fún wa àwọn ànábì ọlọ́run àtàwọn òjíṣẹ́ rẹ̀ nínú wọn náà ni ànábì Zakariya nínú àdúrà rẹ̀ kì í ṣe tọ́jẹ́ pé bí ṣe ń sin lọ́run ó tún ran kan orí ọlọ́run ó sì ń bẹ̀rù ìyá ọlọ́run inú Suratul Anbiya àyà 89 àti 90 ọlọ́ni wà Zakariya ìdínádà rabbahu rabbi la tadharni fardan wa anta khayrul warithin ọlọ́ni rán wọn létí Zakariya àwọn Yorùbá nǹkan ńlá ni wọ́n bí ó kọ́ ìgbàmí wọ́n ní zaka wọ́n ní pé yòókù mọ̀ ìgbàmí wọ́n tún ní Zakariya òkùnrin jẹ́ ìdíkọ̀rẹ́ jẹ́ tó jẹ́ nínú kíkọ́ tó lárúbáwá Zakariya òkùnrin nìpìlẹ̀ èyí tó ti ẹ̀dùn akọ́ níbi ẹnìkan tó wá kọ zakariya zakariya ó tún wá sí èyí parí tó jẹ́ pé ó jẹ́ Fatima Fatima kọ Fatima wa zakariya ibi náà dà rọ́bàhù ọmọ létí zakariya nígbà tí ń bẹ lọ́wọ́ má ṣe mí lémi nìkan lé ayé wà ń tàkà èrò ìwà rí sí wọ́n lólórí tó jogún gbogbo ẹ̀dá pátápátá àdúrà táwọn àgbàlagbà máa ṣe kí wọ́n fi máa pé kọ́ lóun fáwọn ọlọ́mọ nù ẹ̀yìn ní àkìdá tí ọ̀tà kàtìdá ọ̀ máa wá àlùbáríkà pẹ̀lú látàtàrà Qur'an pẹ̀lú pé èyàn kan tó lè bàmú sí ìdéyàn fẹ́ lọ́dọ̀ Ọlọ́run kò sí wọ̀n bẹ̀ pẹ̀lú wọ́n wọ́n sọ di bídíà o kó tún wá sọ pé iye kan wọ́n kà o àbí kó tún lọ hàn kó wọ́n fún mi mu kan lójú wọ́n dà níyàn bẹ́ẹ̀ ìrégbè gbogbo yẹn o. rọ́bì látàdárí ní fàrídán wà ń tàkà èrò lè wà rí fi ọlọ́mọ ọ̀tàwárà lọ́kàn o. ọbẹ̀ lọ́hun kó sí ọmọ fóun ọlọ́ni pásítà jábúná láhú wà wàhábíná láhú yáyá وأصلحنا له زوجا إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين ọlọ́ni pásítà jábúná láwú àwọn ọlọ́n jẹ́ pé rẹ̀ fún dámúkà jẹ́ pé tiwa náà wáwá hábíná láwú yáyá àwọn ọlọ́n láwá fún ní ọmọ tí wá ní wọ́n máa pè ní yáyá wàásíláhánà láwùrú ìzàọjá ìyàwó rẹ̀ tó ti di arúgbó tí ó sì bímọ arúgbó ni ó ti wọ menopause kò sí nǹkan oṣù mọ́ ọlọ́ni wàásíláhánà láwùrú ìzàọjá a bá pín ìyàwó rẹ̀ tí ọlọ́dàkùn gbogbo ẹni ran kan ọmọ ọlọ́dọ̀ ọlọ́run nínú wa ọlọ́dàkùn sáà ṣe fún wa àti inú àwọn ìyá wa ti mùsùlùmí àní ah, ọmọ ti tẹ́sì lọ́mọ ti tẹ́sì rẹ lọ ṣùgbọ́n máa sọ pé wọ́n asúláhà náà láwù ọjà ọlọ́mbà tó yàwó mi ṣe kó bímọ analysis wọ́n máa ṣe ń di medicine analysis ọkàn máa sọ wípé ah ìjọba ìjọba ìjọba ah ìjọba ìlọ́fà ìjọba ìlọ́sẹ̀ kínní wọ́n sì máa ń dábàá tábà ń bọ́ wájú wípé ọ̀sẹ̀ ọ̀pá àbá àwọn ọmọ ṣe kínní o ọ̀sẹ̀ wọ́n lè dábàá mi tún ọ̀pá eléyìí ọmọ ta ọba tó ń lọ ọba tó dábàá mi ẹlòmí orí àbá òní ọmọ dábà dábà dábà dábà dábà gbogbo ọjọ́ ìlọ́tán nígbà ọjọ́ pọ́lọ́ ń kú ti sọ pé wà ẹ́ jáàlù mọ́ ìyà ṣáàwọ̀ àtìmọ́ ẹni tó bá bá mọ̀ sí ìyá ọlọ́run mu yọ ọmọ kó ń wọ́ ọmọ wọ́n mú ọmọ lóhùn kí ló fẹ́ ṣe. wọ́n nígbà tí kò gbogbo máa lògùn kan bó bá lò tán akọ́yìn àmọ́rí kankan náà <laughs> lọ́wọ́ àti aláwọ̀ tó fún mi láwọ̀ tó ṣe ń di ògùn <laughs> mùsùlùmí tó débà ọba débà wọn náà ojú kan náà ni kọ́lọ̀ nǹkan sànú ọba ó ti mùsùlùmí àbá débà dọ́kítọ̀ náà ọ̀nà ọmọ wò náà ni ọgbà kọ́lọ̀ náà ni nígbà bá di pé dọ́kítọ̀ wá ní lọ ti ọwọ́ ilé ìbọ̀ tó ti mọ̀ bí lọ́tọ̀wọ́ ilébò tí ní ọkọ̀ ṣe ń tọ́kọ́ nù ó ti fẹ́ gbìmọ̀ gbogbo sí ọlẹ́bìkọ́ ọmọ bẹ̀rù wọn náà wà á wò pé áá ah, ìdí dókítà fi sọ́dọ̀ kí ni nígbà wá sọ bẹ́ẹ̀ nǹkan ọdún dókítà ti já ìlú ilé ìgbóǹga lọ́jẹ́ dókítà sí já ìlú nù ọ já ìlú tó wà fún nù lẹ́yìn náà lè sọ pé inna min al-ilmi la jahalan kò sí bó ti fẹ́ mọ̀ nǹkan tó àìmọ̀kan ọlọ́run ní ànábì zakari ìyá àtàwọn míì náà tí ẹ jẹ́ àwọn ànábì ọlọ́run àwọn ẹni ọlọ́run ọlọ́run ní innahum kanu yusari'una fil khayrati ọmọ sálápá ń tètè bí àwọn wá ti máa wí náà wọ́n máa sáré wọ́n máa ṣe competition wọ́n sì máa bẹ àwọ ọlọ́run ajé yìí náà tí wọ́n máa kòkòrò ẹ̀sán àwọ ọlọ́run tá a san wọn láti kì í àmà wàrọ́ àbá mo tún máa páyà ká má fi yà fi jẹ ka ṣe é máa àwọ ọlọ́run lẹ́yìn tí ara rẹ̀ ọ̀rọ̀ kò sí òwò tó yàtọ̀ ní ní kọ́ bẹ̀rù ṣùgbọ́n kò sí òwò kan àbíkẹ́ tún tẹ̀ gbìyànjú kùṣù nìyẹn oná wọn pè ní kùdù ẹ̀ àwọn ọlọ́run náà ni wọ́n máa páyà fẹ́ fún un nílé sẹ́ńkẹ́kẹ́ àdúrà ọlọ́run tábà sọ pé fún ṣe so torí ọjọ́ tó ti lọ so ẹ ń bá ń sọ pé òun sin ní sin wípé òun ọmọ náà lọ́dọ̀ ọlọ́run ń tanra rẹ̀ wà lórí kọ́lọ̀ ń já wà nínú ẹni rí ọlá tí ó wọ́lá rẹ̀ náà.